الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولعاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا عاتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسق بفولون وبالان جلو a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó mọ́ bá nábi ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lẹ́gbàá olùsáfàánú ẹ̀ yíwa kó láǹtàrùkẹ́ àmì tíra tí a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní bóyá ní alkaul mufid ala kitab tawhid tí ń kọ́ wa nípa din asasul islam imani aqida التوحيد مولان لك محمد بن عبد الوهابي لك واسا الشيخ ناتاري هنا ني افتح لون لون الشيخ ناتي كتلا نادو ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tàbílẹ̀tì ní sàárè wọn ọlọ́ọ̀bá afáwọ́ra muhammad bin sáré al-Uthaymin ló ṣe ṣẹ́rùhù rẹ̀ jẹ́gbẹ̀rù náà ni ọlọ́ọ̀ni ká máa kà lọ́wọ́ kọ́lọ́ọ̀bá jẹ́ kó yí wájú bí àti ń kà akadala akudatan ẹjọ́ bá di nǹkan tó bá di nǹkan tó máa di ṣùgbọ́n náfàṣà fi hà tó wá tún ká sí pòpòpò fàkà sáhara òdìsídán wọ́n mọ̀ sáhara ẹ bá sì pidán fàkà dà áṣíraka òdìṣẹ́bọ̀ wọ́n mọ̀ tààlàkà bí ṣe wọ́n tààlàkà ṣe ẹjọ́ bá gbé nǹkan kọ́ pẹ̀lú nǹkan yẹn òun pẹ̀lú nǹkan yẹn ló mọ̀ fi nǹkan imam nasa'i ló gba àdísì yẹn wá àti imam abdulda ojú àbí imam nasa'i ló gba ọ̀rọ̀ sínú àbí àbí òye rẹ̀ gbogbo ara ìta máa ṣe fún wa ń gba pé àwọn èèyàn so nǹkan kọ́ nǹkan kan yẹn kì í sọ̀rọ̀ pé ẹnìkan lọ sọ pé ọgbọ́n ni ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run tó bá ti ní torí máa ẹlòmí ilẹ̀ ìmọ̀ ní pé àà ah, ẹwà ní àwọn àfáàlá láwọn yóò mọ̀ kẹtí wọ́n ṣe sára ohun ọmọ tí wọ́n ṣe nì kìí pé ah, àwíbẹ̀ torí ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀lára afáàdíkù masudókù muhammadu rasulullah iṣẹ́ náà bá wọ́n á nínú ṣòro tẹ̀lé rẹ̀ pé tasdiquhu bima akhbara tasdiquhu bima akhbara gbogbo tó bá ti sọ fún wa bẹ́ẹ̀ lórí sáàbì ìkúrọ̀ ó di wa so kómi ó ń tàn kómi wò ní dákà rẹ̀ tọ́rọ̀ báyìí takọ̀rọ̀ ànẹ́bì ọ̀rọ̀ rẹ̀ á sọnù làáfáà fi yọ ẹni tí ó sàárẹ̀ tí ó jẹ̀ ní ìwúzi rí kẹ̀kẹ́ à òwúrọ̀ lómi o sọ ẹ kó ṣe tẹ̀yẹ́mẹ̀mù ní etíkùn ẹni tí nǹkan ọ̀bá pọlọ ọpọlọ rẹ̀ sọ ẹ kó máa ta sọ́tìláì lọ́sàn-án gan àbí máa ta láńdà ó dí yẹwà bẹ́ẹ̀ ni tẹ́ bá ti wípé ànínẹ́bí wípé kò sí ọ̀rọ̀ ẹlòmíì mà wọ́n ti ànínẹ́bí wípé kò sí ọ̀rọ̀ ẹlòmíì mà káyé jẹ́ nǹkan tí ó máa jẹ́ nǹkan ní ó gbáyà wa gbogbo gbà ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà ọlọ́run kó sànù wa náà wọ ilmu nujum inqasmi ila qismayn ìmá wùràwọ̀ ó kú sọ́nà méjì àwọn ìmá kólà àwọn àfáà wà sọ pé specialist wọn níbi àwòràwọ̀ wọ́n tún máa gbé sandboard kalẹ̀ ọ̀kan lọ́nà gbé ìbẹ̀rẹ̀ wà nùkún rẹ̀ bá ó ní oníkì òkè wò mẹ́rin àdáre ó dí ẹwà àwọn ẹwòrán kí ni ṣeré àwọn ìgbàlẹ̀ kí ni ẹbí gbàǹgbà àwọn tó ń wòrà wọ̀nyí lọ́wọ́ nítorí pé àwọn òkú kan wà ilmu nùjúmù yẹn kan sí mú ilá kìsìmẹ́yìn ó tó nípa owó àyẹ̀ sódílá bí hawaii falakiya sàrùdíyà ká máa wo àwọn ìràwọ̀ ká ní gaba iná ṣẹlẹ̀ gaba iná ṣẹlẹ̀ gaba iná ṣẹlẹ̀ lórí ilẹ̀ fàáza muharram ilé haram ni báàtìn irọ́ ni lè kólì nàbí sallallahu alaihi wasallam nítorí ànẹ́bí sọ báyìí pé kò sẹ́lómi tó pè ní rọ́ àfànẹ́bí ní sallallahu alaihi wasallam maktabata shibhata min an-nujum ودي قيمة لبعيد جدانه وقوله في حديث زياد بن خالد إنه بواسي زيد بن خالد من اكتباس شعبة من الشيخ من فقد اكتباس شعبة من النار وقوله في حديث زيد بن خالد من فقد من قال مترنا من نوع كذا وكذا الباني آئرة وباي باي ní kí ìdúró rà lánàá níbẹ̀ ní sàkàzọ́ tí ó dúró pé ìràwọ̀ báyìí báyìí tó yọ́gbà látújọ ìràwọ̀ ti yọ́gbà yíò lọ́gbójú ọ̀rọ̀ fakafara bí ọgbùjá kìfìrí pẹ̀lú ìdí ọlọ́wọ́ bá múmin bilkawasu ọgbà wọn káwùkàbà ọgbà wọn ìràwọ̀ bọ́nu

فالأحوال الفلكية لا علاقة بينها وبينها وحوادث الأرضية انتين سنة السماء وسين دقا قالوا لي بنباتي يلو اسمنا بنباتي يلو حديثي سنة جوتي إبراهيم معظم كو معظم إبراهيم ومع النبي محمد صلى الله عليه وسلم níjọ́ tó mọ̀ yẹn kú ọlọ́run á ti kú sí déédé ìgbà tí ó ń آه láwọn ìbá sọ pé ah ọmọ ńlá lọmọ yìí ọmọ ńlá lọmọ yìí ala bi sɔfɔ bila láàrín òkú ó wá ní iná ṣamsa wɔl kamara ayatan min ayatin lahi la yakhsifani bi ayat li mawti ahadi wala li ayat wa idha ra'aytum dhalika fasallu ẹgbẹ́ sẹ́yìn khutba ko iná ṣamsa tẹ́rí òrùn tẹ́rí wɔl kamara asira wọ́n tẹ́rí ọjọ́ ìsúpọ̀ tẹ́rí min ayatan min ayatin lahi àmì méjì kan nínú àwọn àmì ọlọ́ọ̀bà láyà tìfáàlì bìlìmọ́tì àd wọlé lè hayàtì wọn èèwọ̀ kò tó pa bí ẹnì kàbí tó pé ẹnìkan kú àbẹ́ tó pé pé tó pọ́ màmí kú àrọ̀ ọ̀rọ̀ fẹ́yìlá ara àìkú mu báàlì tó bá ṣẹlẹ̀ fọ́sọ́lù ẹlọ́kẹ́rù ní wọ́n fi ibrahim ibrahim muhazzam wọ́n pe muhazzam ní ibrahim pé ọmọ ńlá náà gan ṣe ẹbànújẹ́ lórí rẹ̀ ló fi wọ̀kù náà ma fọ̀rọ̀ yìí wà gbogbo àwọn ẹ̀sẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyà lẹ́bi ṣẹlẹ̀ ọlọ́wọ́ bá máa fi gan sallallahu alaihi ibrahim táwọn ìbílẹ̀ jẹ́ pé ah, ọmọ ńlá lọ́mọ yóò alábìrì wọ́n pè wọ́n ṣe kúfà ó ní iná ṣẹ́mṣà wọ́n kọ́mọ́rọ̀ dájúdájú oòrùn àti òṣùpá àyàtá ni mi àyàtí lọ́ àmì méjì nínú àwọn àmì ọlọ́ọ̀ba láyà tẹbaari ìtumọ̀tẹ̀lẹ̀ báyìí fọ́sọ́lù ẹlùmọ́nàtìkà lẹ́yìn náfìlà wọ́n ń pè ní salatul khusuf àti salatul khusuf tẹ́gbẹ́ ti ọ̀sán ni wọ́n ń pè ní salatul khusuf tẹ́gbẹ́ ti alẹ́ ni wọ́n ń pè ní salatul khusuf ìjà máa fi lọ títí ìjà máa fi fọ́ gíláàsì gíláàsì ara ọ̀ ara ọ̀ táwọn yẹn máa ti ń gbà kan ọ̀la gbogbo lóyún tó lọ́wọ́ ti ní kó máa dínkù mi ó di yé wa ẹ̀sìtìkfà láàṣì ọlọ́run fi gbẹ́jọ́ kan lòun ọwọ́ kò báyìí فلان لا أقسم بهذا لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عزامة بلى قادرين على أن نسوي بلانا بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخطف القمر خصوص القمر وخسف وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر يقول ìgbésẹ̀ náà sọ̀rọ̀ ìfún wa ni àmì bí njọ́ وخسف القمر ẹ̀ka wà lóru ni gbogbo ẹ̀ka dókun sókun ẹ̀ láyé rà ọ̀mà ẹ̀ka wà lọ́sàn-án ni gbogbo ẹ̀ka di òkùnkùn ni alkiyama tó ni ọ̀sẹ̀ wa alkiyama yìí kò tẹ̀lé tó àti lórí àwọn èèyàn burúkú ṣíráàrùn náà

táwọn kan ti ń tẹ̀lé súnà lọ́lọ́ tẹ̀lé tẹ̀lé àyíkú níjọba jí wa ti tẹ̀lé ti ń tẹ̀lé sunna lọ́lọ́ kàlẹ́ àyíkú lẹ̀ kò wúlò mánu tó ra táàrẹ ti pè ń súnà ma táàrẹ ti pè ń sunna ma aa máa fi ilà ṣìrárin náà ó di ọlọ́run kó sànù wa náà wa alaikum salam bẹ̀rẹ̀. Tí àwọn your editor or the week before. Say, buy, give buy. Say, every person, say, that woman. Put it, put it there. Imani. À ń bọ̀ bẹ̀. Ó ní ìmọ̀ ẹ̀fẹ́sì méjì àbí? Omi èyí tó ẹja ń kalọ́ ni ìjọ ìfọ́sọ́pọ́ máa dẹnu ẹ̀gẹ́ lè haram. Èyí tí wọ́n pẹ́ Hawaii bíi geography bíi tí kaba yẹn bá ṣẹlẹ̀ báyìí bí kaba yẹn ṣẹlẹ̀ bí wọ́n bí ó jẹ́ máa sọ fún wa pé yàjá bá ọ̀sọ̀ pé tójú wa ti súlọ̀ náà níbẹ̀ ó di eyín àwọn àgbàlagbà gbà yóò sì lọ́dún ìtàwé tí wọlé àwọn èèyàn yìí wọ́n ti sọ́ ti kí káwọn yẹn ti sọ̀rọ̀ ọdún yìí o tí wọ́n ti mọ̀ pé àwọn ọdún kan bá ti borí ọdún kan àbí tí wọ́n ti láwọn sáàyìn kan nínú sánmà àbí àtúntò bá di kí ní máa ó di wa eyina náà ní màrú èrè o tí wọ́n ti àgọ́ méje ní kí ló sílẹ̀ ilé ọmọ àgọ́ méje àárọ̀ ilé ilé ọmọ ṣé ó ti mani ó ti mọ́ni ìsinmi àmọ́ yọ ọmọ ẹ ti mọ́ ẹgbẹ́ yọ ọmọ <laughs> ó di yé ni ó di yé wa. onílẹ̀ àbá sọ pé ìmọ̀ yẹn pèsè méje ilmu nípa nìjú mo pèsè méje ó díye wa ọdún mọ́sá fún ẹ̀yọ́ wa. Àwọn tí ń wo ìràwọ̀ tó wọ́n á máa ti gbé irú àwọn asúnlọ àwọn ìgbésẹ̀ àwọn náà lọ wọn ti lọ síta àwọn eléyìí ó tún gan ìbọn náà di ó bá ló ṣe pé wọn ti tọ́jú rẹ̀ ó bá tó bá rí báyìí ó bá ìlú ṣe báyìí ló ṣe àwọn ọmọ tó wà mọ ti dàrú mọ yẹn kété bí mọ làwọn eléyìí náà mọ wọn lọ sí mọ ìbò ìmọ̀ táwọn wọn ní ìmọ̀ tó ìbò mọ̀ tó fi ṣe mọ́tò tó ti ṣe kí táwọn amọ̀ táwọn táwọn fi ṣe kí ní àwọn sọ pé àwọn àpá kuma yìí kuma wọn bọ́mọ̀ fi pààyàn nìkan ọdún yìí káwọn náà fèsì fọ́tò fún wa káwọn pé èyí mọ́tí wọn ni ọdún yìí láfáà náà káwọn kọ́ bá sọ àwọn afáà rẹ̀ sàn rẹ̀ mọ́ fún àwọn èèyàn wa rú àná tẹmátí mọ́tà akírun lánàá akírun sojúdù àmẹ nùtàkàrọ̀ àbí máa pè sojúdù àmẹ àbí so mo ti àná eh, eh, friday ẹ̀mí kọ́ mo ti tàlím mo jẹ́ nìkan wá ìbúrò àkàwọ́ bá mi tà pé àníyàn múlùtọ́ ẹ̀ sùdúù lẹ́ẹ̀kan ìpè tí wàá ṣe Allahu Akbar ìpè sunna àwọn afa sunna wọ́n sọ pé kò ní ìdíkẹ́ yẹn ṣe Allahu Akbar yẹn ṣe sùdúù mo ní bẹ́ẹ̀ ni àwọn afa sọ bẹ́ẹ̀ àwọn afa mi sọ pé yẹn sì ọ wà wò yìí tó bá wá kẹ́ àmì ìtì bá àkùn tó ń kírun zuwọ̀ fọmọ yìí ọ wá níbi sùjúd ọ wá lọ sùjúd gbó wọn ti mà ó ní wọn rí ọmọ tó bá kò lórí sùjúdì ó kò lórí sùjúdì kò lórí ló bá dákẹ́ sọ̀rọ̀ náà ó ní wọn ti ṣòro ṣòro ara wọn sọ fún wọn pé mà ní àwọn nǹkan táwọn ìbá sọ ọ̀rọ̀ tí àgbàdì bá sọ àti ṣe kòkó má sọ ìtìhádì ló ṣe ọwọ́ àwọ̀ ọ̀rọ̀ sáfà míì náà sọ ìtìhádì ló náà ṣe ọwọ́ àwọ̀ ìwúrọ̀ bá wá kẹ́ àmọ̀ ìrún súbú àmọ̀ fóun kí sókè ó ní gbàtí ó ní mo ní tí wàá lọ sí sujud tó sì Allahu akbar tó débi pé wa idha quri'a alayhimul Qur'anu la ọba lọ ó ní ti yẹn mo mọ̀ pé ó lọ ní fáì tó bá ti di kó ń sujud bó mọ̀ mọ́ bó lè ó bá ti bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ mo ń jẹ́ pé zoo ni àbí àpẹẹrẹ zuru ni àti tí ó ní tí ni kí ó sókè mo ti ganu ṣòro ni ṣòro kan á gbé kó fọmú ọdí ẹmà ẹ̀fẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó ní à ń yẹ̀wò à ń túbò lọ́rọ̀ ànẹ́bí àtọ̀rọ̀ ọlọ́run bá mi subhanahu wa ta'ala abájáde ìgbà gbogbo ìmáàmù wa ìmáàmù Shafi'i ọ̀sọ̀rọ̀ kan rọ̀ yẹ́yá ìpọ̀jù ó ní mazhabuna sawab yahtamilu khata'a wa mazhab ghayruna akhta yahtamilu sawab ọ̀rọ̀ yẹ́yá ìpọ̀jù tàwádìí dẹ́wà mẹ́ ó ní mazhabuna sawab ó ní mazhaba ti Shafi'iyya ó ní sawab olókọ̀rẹ́ jù àmọ́ yahtamilu khata'a à ní kò sí mistake mẹ́ o ó lè ṣe é ti kẹ́ mistake mẹ́ ومذهب غيرنا اخطا او مذهب ميتي تي وات ابو حنيفه المالكيه دي امباليه دي ميستيك ني اما يحتمل الصواب اما اتفقوا في التوكوريت بي تي با تي سيرو الله تي با سيرو النبي صلى الله عليه وسلم كوسيون تونيا سيدنا ابو بكر سيدنا عمر سيدنا عمر بن الخطاب رضي الله عنه لو شي فتوى ipe díyà àtàgbàkò yìí àtàgbàkò gbogbo oríkèéríkèé àló ní díyà ó ní díyà àtàgbàkò yìí twelve dinar àwọn afẹ́lẹ́ ten dinar nsọ́lẹ́ eight dinar àwọn kékeré yìí ó ní six àbí seven dinar سيدنا عبد الله بن عباس يعني قال رسول الله صلى الله عليه وسلم الحبحام والبنسر سواء àti ibrahim tagbako àti ọmọ náà tí wà bí náà ń pè ó ní kanáà méjì tí nàmọ̀ ní samina wà fàánà tí wọ́n dáa sọ ìtìhádà àti agbèjúlẹ̀ ètò ó ní yẹ́yìn نفع رب الابن عباس دوان يقول يوشك أن تنزل عليكم حجارة من السماء ترى ترى فتصرف فاهم والله يا نيوان باتيو باتاكو كتابة السنة ọba sì wà lè sílẹ̀ kájú bọ́rọ̀ àfá mi ah! nígbà tí ṣe ti fi ẹ̀yẹ ṣe wáyù alẹ́ẹ̀kọ́ ni bó ṣe rí nìyẹn mo ní tọ́gbẹ́ zúrọ̀ tí áfù láńké ń pẹ́ta bá kú lórí sùjúùd ó ní ṣòhóró ní ṣòhóró mo ní ṣòhóró lámọ̀ fi kírun níṣẹ́ mo sì rẹ̀ nù ó ti yé yín ó ti rí ní afọlọ́kọ́lọ́ rẹ̀ mo ní pàwọn Yorùbá làákà ikọ̀ wọn ní màlúlà dín ní ọgbọ́n ògbé agbẹ́bí òsì rán mo ní nínú àwọn afá àti mímọ̀ alágbàáyé tí wọ́n tẹ̀lé súnà jùlọ ayé lónìí àwọn afá àsàwọ́dí wọ́n lè ní àwọn problems àwọn gbogbo wọn bá bẹ̀rẹ̀ sọ júùdó sí Allahu Akbar fẹ́rẹ́ dìde sí sí Allahu Akbar kí wọ́n sọ pé gbogbo àwọn afá ìwọ̀n mọ̀jú wọn sí ni kí wọ́n dìde nílẹ̀ láì jẹ́ pé kápẹ́ zúrọ̀ kí àbáfẹ́ rọ̀ àbá àgbọ̀dọ̀ ṣe sùjúdù bíi zúrọ̀ àti àtẹ̀mù ó ní yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa wà á lùkú sẹ́lẹ̀m. bí ẹ bá ń dàrọ̀ ẹ̀kí ó lè lọlẹ̀ báyìí láì. èmi wà nìkan ló ní nǹkan rẹ èmi wà lọ ní nǹkan rẹ wọ́n lọ́mọ tó orí ló fi kù sí wọ́n lọ́mọ tọ̀ka mi àmọ́ ẹ gbé òun kiri fáwọn èèyàn àbí kó o ṣe sùúrù ó di kó o ṣe kọ tẹ̀lẹ́rọ àwọn àfa ìsìnbá àtàwọn àfa mi ó di àwọn ẹni àlébíjẹ ìsìlámù ti yá yìí عايز اقول من اجتهد فاصاب فله اجران من اجتهد فاخطا فله اجر كده عايز اقول على ó ní ìkẹ́lẹ́kò tí wà lábẹ́ ìwọ tó gbàyànmí àgbàgbàgbàmí jẹlẹ́rù àbírò ní ọ̀rà ní ma wí ó ní nǹkan ẹni tó ní nǹkan ní ààbò bí fúlàní tọ́lọ sí ah, ọlọ́wọ́ sàdọ̀rọ̀ kan wa ó ní ọmọ ya nínú Islam tó kéèyàn rí pé ọ̀rọ̀ gbogbo gbà ọ̀rọ̀ tí ò sí káyẹ̀wò náà ni ọ̀rọ̀ ọlọ́ọ̀rọ̀ ànẹ́bì sọ̀rọ̀ ìyẹ̀wò ọ̀rọ̀ ó amọ́rọ̀ ẹlòmí àà káàkàkà ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́mọdé àfẹ́rẹ́ yọ. gbẹ̀rẹ̀ mm-hmm. مترنا بالنوع كذا وذلك كافر بمؤمن وبالكوافر ولقول النبي صلى الله عليه وسلم فحاولت فلكية سريع الاساسية وانتوع المسمى اما فلك قل لا علاقة بينها وبين عوادث الأمنية كسيتك أكبر لنتوع عن سيتوان عن لنتوع الثاني اما كجي علم التسرير eléyìí ni ìmọ̀ nípa múfúmẹ́ǹtì àwọn ìràwọ̀ yẹn múfúmẹ́ǹtì tí wọ́n wà owó ọmọ ẹ̀ tọ́jú ló bí ala jihad wa awqat eléyìí àwọn ìgbà àbí ààyè tó bá yọ ní east tó bá yọ sí àwọn sailors àti wọn máa ń pa ship tó sọ wọn máa lójú tí ẹ bá dé nínú agbami tálọ̀ àtún ọ̀sẹ̀ àwájú ẹ̀yìn bá omi lọ́mọ rí òní àfi sẹ́mà ìràwọ̀ ní ìgbàgbé à ah, ìtì ládójúkọ yóò west ládójúkọ yóò north ládójúkọ ìràwọ̀ ní ìgbàgbé màmá yóò ó di wa abdullahi bin abbas radiyallahu anhu ó ní àwọn ìràwọ̀ yẹn wà fún nǹkan mẹ́ta ni ẹni bá lò fún nǹkan mi lẹ́yìn mẹ́ta yìí ẹ̀bọ̀ ló ṣe sí ìlú sí ìràwọ̀ wà fún ọ̀sọ̀ sẹ́mà rakazayan sama adúniya bí masabiha àbí ìràwọ̀ wà fún òkò fáwọn ṣètọ́ni ọjà àrùnáhà

كما قال الفقهاء الذي يعرفون فكيف فكيف زهد إذا دخل وقت الصلاة تأخر ربته وجب على إنسان يتعلم علامات قبل من النجوم والشمس والقمر إذا دخل وقت الصلاة تذكر وجب على الإنسان اوراي نور يومينيا أو دي أن يتعلم علامات الكبلة قم في علامة قبلة بيجي قبلة واني ó di wa alámàtí kíblá kéèyàn máa bí bí àbí tí kíblá wá ní o ó di iná mílẹ̀ lójú bí bá yíra wọ́n níbi wo ni wọ́l shams àbí oòrùn wọ́l kọ́mọ̀r àbí yíra wọ́n gbogbo ara wà pé àwọ́ta wà ní west africa yìí báyìí east ni kíblá wà so tó bá ń bèèrè ẹlòmí pé mo ní kíblá wà lóba kọ̀tọ̀ please gbọ́dọ̀ òun máa ti lé yọ̀ náà wọ́n yẹ pé wọ́n ti bí sọ́run máa ti yọ̀ ní ó tẹ́ ọ̀nà abẹ lọ́dọ̀ ojú kọlù ó bí wa tí ó bá gbọ́n bí tóòrùn ti yọ àbí ọgbà àwọn tó mọ̀ ń parọ̀ ìràwọ̀ báyìí east ma ti lọ ìràwọ̀ báyìí north ma ti ó bí yé wa ilé yìí ó sì déédé ọ̀rọ̀ bí yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa ọlọ́ọ̀bà nẹ́ẹ̀sì kùnrin lórí sọ bẹ́ẹ̀ ó bí wa ọlọ́pọ̀ kára tààlà wà á ká fi láti ra wá sí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó gbé àwọn òkè an tamila bi kutu ni kuma subu wa anhara tawudu kema mu olon ko ma sakakiri wasubulan la'allakum tahtadun atawujuna kala ja jani mana wa lamma dhakara Allah alamat al-ardiyya ma to wa be so pa wa ma yorile intakala ila alamat as-samawiyya wa moro wa nípa àwọn àmì oyun sama fakala wa alamat atawa mi wayi وبالنجم سواري روتيرية وبالنجم أتي روتيرية هم يهتدون وبالجاقون منع أولي وبالنجم وبالنجم هم يهتدون أولي سعترين نفسي تتبعوا عن بعد بي أصاني إرعاوة فقمة أتي نفسي تتبعوا عن بي أقولوا جفاوا عن الشياطين أتي نفسي تتبعوا عن بي كني وبالنجم هم يهتدون كأيام في منع أولي هم في منع أولو متأفر أيها فالاستدلال بهذا النجوم إمامنا فلوا واتقى كما رواية على الأزمان لولا واسكو لا بأس به كسي يبرون به مثل أن يقال إذا طلع النجم فلاني دخل وقت سيل ودخل وقت ربيع تي إلى وباي بايو أنا أقول أسوأ أتبوتي نسومان أتبوتي نوينتان أما تقول من بالي من قال pé ah, nga in fact àwọn àbá tó wà lóko wọ́n àwọn ẹyẹ tó bá ti wá òpé káì ẹ̀rú ó di ẹyẹ ẹyẹ wọ́n mọ̀ pé àwọn ẹyẹ yìí sábà jáde àfi tẹ́rù bá fẹ́ ah gàtùkú báyìí ọ̀yẹ́ ọ̀yẹ́ dé ọmọ ẹ̀yà ó di ẹyìn àlàmáàtì لا باس به مثل أن يقال إذا طلع نجم الفلاني دخل وقت السيل ودخل وقت الربيع كذلك على أماكن كوا فعوا يكوكا تبادريا يكوكا باي باي كالقبلة رجبي قبلة والشمال بالنوف والجنوب ب آه، ساوث إيوا قولوا قد اقتبس شبعة من من السهر zada alimama zada ẹni bá lè kọ́ ìmọ̀ míì nípa ìràwọ̀ lọ́wọ́ dáwì lọ eléyìí ó ti kọ́ mọ̀ nípa ìdẹ́nu ọba tí ń wá sí náà ló sì máa jìkùtù sí والمراد بالسحر هنا هو من أعم من سحر المعروف أجوي وصيري تانسو بارايلو لأن هذا من استدلال بأمور خفية تريلي إن سفوان بانك تقعمني التي لا حقيقة لها نقول قصيبة تنباري كما أن السحر لا حقيقة لها دنا قصيبة تنباري وتقول تقول باي نزري ولا يقلب لا يقلب الأشياء ولا شيء كذا لكنه يمو عمل دارو القوية وعقد اختلاف النجوم بيناني هي طوائر التي تغير لا تتغير فيها أحوال ẹ̀rù kò lè change ìsìsí tí wọ́n bẹ̀tẹ̀lẹ̀ ó di kawolo ògbónà pé záàdà máa záàdà ó bá ti tẹ̀sí náà yóò máa pọ̀ sí àìkúlà máa záàdà ṣùgbọ́n àti min tàálàmà lòjò min tàálàmà lòjò tí ó ووجه ذلك اتفق بين أن الشيء إذا كان في شيء فإنه يزال بزيادته kíkà bá ti wà pẹ̀lú kankan tí bá ti ń pọ̀ olóò máa pọ̀ ọlọ́mọdé àfọ̀rọ̀ ìwà ọlọ́ba kádó báyìí àbí ọlọ́mọdé àfọ̀rọ̀ ìwà ìta kàtó ti dédé nígbà kàrí fún ọlọ́ba sọlá níbi kẹrin mu àlà àlìyé wà áṣù àbí àjùmáyé a kà wọ́jú òmùnà sábà láti bẹ̀rẹ̀ àbí lítẹ́rìdìmọ́tò mọ́ àlùfẹ́ السلام عليكم ورحمة الله وبركاته ọ̀rọ̀ tí mẹ́rin abdulrahman sọ pé ó máa fẹ́ dààmú ẹ̀rọ ọ̀dọ́ ló fàtà àwọn ìmọ̀ yìí fi ṣe pàtàkì ní matawid tó fi ṣe pàtàkì ní ìgbésí ayé wa ó ní wa wọ́n tó wọ́n máa fọ ọgbẹ́ gbàgbà orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ wọ́n náà rí orí bẹ́ẹ̀ ìmọ̀ rí bẹ́ẹ̀ ń gbà mí bàbá náà باطل قولوا مسافر ايوه نعم ọlọ́wọ́ bá fúrú jù nígbà ọlọ́wọ́ bá fúrú jù wọ́n yẹ máa búrò àti kàtàlájì láàárọ̀ ọlọ́wọ́ bá fúrú jù ọlọ́wọ́ bá fúrú jù gbogbo mùsùlùmí bismillah